إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وصيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba allah àtọ̀rọ̀ asọ́látù fún ẹnabọ́wà muhammad sallallahu alayhi wa sallam àtúmọ̀ tàṣíwájú inṣọ́ allah lórí tafsir al-qur'an al-karim látinú suratul mu'minun aya 31 أعوذ بالله من الشيطان الرجيم ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون الله أبا سبحانه وتعالى لين باتي أصو إتنا نبي نوح عليه الصلاة والسلام أتي أموين ياري نشكي فوا وتسواجو وني ثم أنشأنا من بعضهم قرنا آخرين لينا àwọn ọlọ́wọ́n ọba tún dá lẹ́yìn àwọn èèyàn anábì nuhu alayhi salatu wasalam kọ́rùnán àkàrí àwọn ìjọ mi àwọn generation mi fa arsalna fi imrasulan minhum àtúnwárán sí àwọn náà rasulan minhum òjíṣẹ́ kan látara wọn àní ìbúdúlá in tí òjíṣẹ́ yìí sọ fún àwọn èèyàn rẹ̀ òun náà ni ẹ̀sìn ọlọ́run ọba máa lẹ́kùn min ilá ìngọ́ ìrú kò sí nǹkan míì tó yẹ kẹ́ ṣèjọ́sìn fún àyàfi ọlọ́run ọba subhanahu wa ta'ala afọlá tàtàkùn ẹ̀wà páyọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala aya yìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó fi ń rinlẹ̀ fún wa wípé òun ọlọ́wọ́bó ma gbé òjíṣẹ́ dìde láti pàkíyèsí àwọn èèyàn síbi nǹkan dáadáa láti pè wọ́n lọ síbi ìmọ̀lọ́run lọ́kan subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ṣe rán anabi nuh alayhi salatu wa salam sí àwọn èèyàn rẹ̀ náà ni ó tún rán àwọn òjíṣẹ́ míì náà sí àwọn èèyàn titi wọn aya yìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala onísùnmọ̀ ìṣàna min ba'dihim qarnan akharin adá àwọn míì lẹ́yìn àwọn eléyìí fa arsalna fi imrasulan minhum àwọn òjíṣẹ́ sí wọn òjíṣẹ́ yìí ó jẹ́ ara wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfóòní tafsir wọ́n ní òjíṣẹ́ tí ọlọ́wọ́ bá ń sọ ní ààyè yìí òun náà ni anabi alayhi salatu salam tí ọlọ́wọ́ bá rán sí àwọn arch ìjọ arch àwọn mínú àwọn àfóòní tafsir àwọn ní anábi sọ́ọ́lì àárẹ̀ ìsọ́wọ́tò sọ́lám tí ọlọ́wọ́ bá tó rán sí àwọn ìjọ samud òun lọ́wọ́ bá ń sọ nínú ayẹ̀ yìí ṣùgbọ́n ìtúbáwò kó jẹ́ nínú méjèèjì òjíṣẹ́ ọlọ́wọ́ bá làwọn méjèèjì àti hood àti sọ́ọ́lì ọlọ́wọ́ rán ìkíní kejì wọn sí àwọn èèyàn wọn ìtí gbogbo wọn dẹ̀ ń sọ fún àwọn èèyàn wọn náà ni àní ìbúdó lọ́ọ́ ẹ̀sìn allah málẹ̀kùn min ilá ìngà irú ẹ̀ ní nǹkan tó yẹ kẹ́ ṣèjọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ọba allah that is gbólóhùn láìláha ìlọ̀lọ́ òun náà ní nǹkan tí gbogbo àwọn ànábì ọlọ́run ọba tán wá fi rinlẹ̀ fún àwọn èèyàn wa ọlọ́run ọba ní wàlàkọ́dù bàásínà fi kúlé omi mẹ́tìn rọ́ṣúlà àti gbé dìde nínú gbogbo ìjọ rasulan òjíṣẹ́ àni ìbùdókòlá ìtàn sọ fún wọn náà ni pé ẹ̀sìn allah wáṣẹ́ níbi tawhut ẹ̀jìnà sí tawhut eléyìí náà ni túmọ̀ láìlẹ̀ àìlọ́lọ́ débi pé tá a bá ń ṣiṣẹ́ ajj ani labbaika lahumma labbaik labbaika la sharika laka labbaik bolohun labbaika la sharika laka labbaik tan so gbólóhùn yìí náà láìláha ìlọ̀lá òun náà ni tó túmọ̀ sí so gbólóhùn láìlá ìlọ̀lá òun náà ni tí ọlọ́wọ́ bá rán gbogbo òjíṣẹ́ ọlọ́wọ́ bá pátápátá bẹ̀rẹ̀ látorí anabi nuh alayhi salatu wasalam tó jẹ́ awwalu rusul òjíṣẹ́ àkọ́kọ́ yàtọ̀ fún anabi wa adam alayhi salatu wasalam tó jẹ́ anabi ọlọ́wọ́ bá tó jẹ́ bàbá gbogbo ọmọ ènìyàn gẹ́gẹ́ bí tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ ipe awọlu rusul òjíṣẹ́ àkọ́kọ́ òun náà ni nuh alayhi salatu wa salam ipa èèyàn wù àbàjẹ́ wọ́n ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n ń gbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àsìkò anábì nuh alayhi salatu wa òun ni àwọn nǹkan wọ̀nyí bẹ̀rẹ̀ so ìmọ̀ bọ́ nǹkan míì lẹ́yìn ọlọ́run ànábì nuh aleyhisalatu salam òun ni òjíṣẹ́ àkọ́kọ́ bẹ̀ẹ̀ látòrí rẹ̀ tẹ́ dórí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn rusulullah òjíṣẹ́ ọlọ́run ọba ìtawà finilẹ̀ náà ni láìláha ìlọ́lá wọ́lá kọ̀dùbà asùnà fi kúlù ummatin rasula àni ìbùdó wọ́n ṣe ní bùtà ọlọ́ni a ti gbé dìde nínú gbogbo ìjọ rasulan òjíṣẹ́ àní ìbúdókòlá wáṣítẹ́nìbù tọ̀húj ẹ̀ṣẹ̀ ìbádọ́ ọlọ́wọ́ wa ẹ̀jìnà sí tọ̀húj láìlà ìlọ́lá òun náà náà wá fi nílẹ̀ olóhùn jẹ́ pé gbogbo àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn ànábí ọlọ́wọ́n ọba tí wọ́n jẹ́ òjíṣẹ́ àtọ́jẹ́ àrólé àbí tí wọ́n jẹ́ àfẹ́sìn dáwọ̀ àwọn ìpèpè wọn ò gbọ́dọ̀ yẹ kúrò ń bi láìla ìlọ́lá ìpèpè wọn ò gbọ́dọ̀ yẹ kúrò ń bẹ́ tí ìpèpè bá ti yẹ kúrò ń bi láìla ìlọ́lá fẹ́líọ̀ onírú oníwà síbẹ̀ ẹlòmíì in tó jẹ́ lógún jùlọ òun náà ni ká sọ̀rọ̀ nípa nfààní àwọn mùsùlùmí kò bá jẹ́ pé àwọn tó pe mùsùlùmí ẹlòmíì kò sí yàtọ̀ láàrin wọn àtàbòrìṣà kò sí yàtọ̀ láàrin wọn àtẹni tó ń bọ ṣàngó tó ń bọ ya tó ń bọ bàtálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé òun náà ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba bóyá èèyàn ni àbígi ni àbómi ni òun náà ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rẹ́ lómi ṣéwù rẹ̀ ibi tó gbé sí ipò tó gbé ọlọ́run ọba subhanahu wa ta'ala sí ni nípasẹ̀ wípé ẹ̀tọ́ tó yẹ kó fi fún ọlọ́run ọba yóò máa fi fún ṣéwu rẹ̀ ẹ̀tọ́ tó yẹ kó fún ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò gbé fún afá rẹ̀ afá rẹ̀ ni ó máa dàbí ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi ìṣesí rẹ̀ ló fi jẹ́ pé ètò ń pè ní atawhid ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ìta gbọ́dọ̀ ní kàkú gbogbo afá tó ń ṣe wáàsí ó gbọ́dọ̀ concentrate lórí ti a mọ̀ sí tawhidullah ìmú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo ló fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó bá rán àwọn èèyàn láti lọ ṣe wá sí ntí máa sọ fún wa ni bí ìgbà tó rán mu'az bin jabal radiyallahu anhu lọ sí ìlú yemen ó ní nakata àti qawman ahla kitabi bó ṣe ń lọ yìí rẹ mu'az àwọn tó fẹ́ lọ bá ń bẹ̀ àwọn tí ọlọ́run ọba ti fún tíra ni wọn ṣùgbọ́n wọ́n ti ju tíra yẹn lẹ̀ tó ṣe pé wọ́n ti ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ìnaka táàtì káwọn àhàlẹ̀ kìtàbí fàlìyàkùn awọ́làmà tẹ̀dùrúhùn eléyìí ṣàhàdàtù allah ilá allah. allah àwọn tá à ń sọ yìí àwọn yahudi àwọn nasọ́ra ni táwọn náà fira wọn ti sí ọ̀dọ̀ àwọn ànábì kan ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí ànábì sọ fún wípé jẹ́ kí wá sí àkọ́kọ́ tó ṣe fún wọn kó jẹ́ ìpè wọn lọ síbi láìla ìlọ́lá ó túmọ̀ sí pé nǹkan tó pàtàkì ni kó tó kọ ọ̀rọ̀ ìrún ọ̀rọ̀ àtọ̀híj ìmú ọlọ́wọ́ba lọ́kan ṣoṣo oṣùwájú. torí pé tí èèyàn bá ni tí ó ń wá orogún pẹ̀lú ọlọ́run ọba níbi ìbáàdà rẹ̀ tó wá kírun náà ìrun yẹn òfo gbogbo ẹ̀ zaka òfo ni gbogbo báwẹ̀ òfo ni kò sí tó ṣe níjọsìn torí ibi dúró sí torí pé láà ìlàhà ìlọlọ́ kò sínú gbèsè ayé irú èèyàn bẹ́ẹ̀ ló gbogbo àwọn tán ojú ọ̀nà wọ́n gbọ́dọ̀ concentrate lórí ọ̀rọ̀ láìláìlọ́lá ṣùgbọ́n tó ṣe ní láàánú ni pé ọgọ́rọ̀ àwọn olùpèpè lónìí ni wọ́n ní kàkún fún ilé tó jẹ lómi lógún jùlọ òun náà ni ìpèpè síbi nǹkan tí ó jẹ́ bí bẹ́nẹ́fìtì fún àwa mùsùlùmí ó yẹ ká ní muslim engineers ó yẹ ká ní muslim eléyìí muslim economist tá a bá ní muslim engineers muslim economist muslim doctors ṣùgbọ́n ìkọ̀ọ̀kan náà àwọn tá ń sọ yìí wọ́n ń lúwẹ̀ẹ́ nínú odò ẹbọ pẹ̀lú ọlọ́run ọba eléyìí láyà ń fa òhun kò lè wúlò fún wọn tá a bá ní tawhid tá a tún wá fi muslim engineers muslim doctors muslim dis tá bá fi kún alhamdulilah ṣùgbọ́n ìgbà ní muslim doctors a ní muslim eléyìí ẹwà wẹni tó ń pè ní muslim doctor yìí kò sí yàtọ̀ láàrin òun àti ẹni tí ó jẹ́ ẹlẹ́bọ in terms of láìla ìlọ́lá eléyìí ò wúlò fún ó lè wúlò fáwọn èèyàn láyé ń bí ṣùgbọ́n kò wúlò fún wọn níwájú ọlọ́wọ́n subhanahu wa ta'ala ló ń jẹ́ pé àwọn àfẹ́sìn gbọ́dọ̀ concentrate lórí ọ̀rọ̀ láìla ìlọ́lá a gbọ́dọ̀ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run a gbọ́dọ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run a gbọ́dọ̀ jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run a gbọ́dọ̀ gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run a gbọ́dọ̀ fi nǹkan kan sí ipò ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ló lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò rẹ̀ fún lẹ́ni tó ń pèpè sí bó ṣe dùn ún sọ tó tánilá ìlàhà ìlọ́lá wáàsí tó le jù nínú wáàsí téèyàn máa ṣe fáwọn èèyàn ni kò sánẹ́bí ọlọ́run ọba kan àfi kó ṣe pé kí àwọn èèyàn gbógun ti tó bá ti ń sọ gbólóhùn yìí anabi nuhu alayhisalatu salam aka ìtàn rẹ̀ fún wa báwọn èèyàn ṣe oppose nítorí láàyè ìlàlá anabi ibrahim alayhisalatu salam àwọn èèyàn oppose anabi hud wọn oppose anabi sọlih gbogbo àwọn anabi ọlọ́wọ́ bá tá ń pèsè láàyè ìlàlá àwọn èèyàn máa ń takò wọn ni torí pé ó takò èyí tí shaitan tó ti padà fi rinlẹ̀ sínú ìgbésí ayé àwọn èèyàn ẹlòmíà ni a òun gbọ́ àwọn bàbá wa òun ṣe léyìí òun ṣe léyìí torí pé kí ni ṣètọ́nù ti ti àwọn bàbá wọn síbi ìmọ̀ ṣe ẹbọ ìmọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala táfàbá wa ń pè wọ́n síbi láìlà ìlọ́lọ́ wọ́n á ní ó ń bú àwọn bàbá wọn wọ́n á ní ó ń gọ àwọn bàbá wọn eléyìí ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ẹnna òmkanu ìdá kílà làwọn láìlà ìlàlá tẹ́bà ń sọ láìlà ìlàlá fún wa yastakbiru wọ́n ṣe kọ́ńkọ́ tí wọ́n jọra wọn lójú ويقولون إنا لتاركو آلهتنا لشاعر مجنون وان كيلون صفوا كف بوا وشاواي كف بوا لشاعر مجنون كما تلي أورو أكوني ويري ká máa tẹ̀lé ọ̀rọ̀ tí akọrin tó jẹ́ wéèrè tó ń sọ fún wa kò sí ànábì ọlọ́wọ́n bá kan tí wọ́n ní sọlé ìfún bẹ́ẹ̀ náà ẹni tó bá jẹ́ àfẹ́sìn tó ń náà ń pè pèsè àwọn èèyàn ó bu torí pé ńgbà tó máa ń kọ̀ǹdẹ́mù àwọn nǹkan òòṣà tí wọ́n ń bọ́ bóyá òòṣà gini àbí òòṣà òkúta àbí òòṣà èèyàn àbí òòṣà àlùjẹ̀nù táwọn èèyàn ń bọ́ nígbà tó máa ń kọ̀ǹdẹ́mù ẹ̀ tó ń sọ fún pé ká má ṣe wọn ló ń bọ́ àwọn bàbá wọn ó ń gọ làákàyè àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá subhanahu wa ta'ala ni fa arsalna fi imrasulan àrùn òjíṣẹ́ àrùn sí wọn minhum látara wọn náà ni kò ṣe pé a lọ gbé kan wá láti bòmí àníkó máa dé òjíṣẹ́ fún àbí àti ẹ̀ lọ mú mọ̀láìkà wá àníkó máa ṣe òjíṣẹ́ rárá èyí ẹgbẹ́ ni ọmọ ìlú wọn náà ni àní ìrùdùlọ́ọ̀ wọ́n sọ fún wọn pé ẹ ṣe ìbáàdà ọlọ́run ọba máa lakùn mi ilá ìnìyàwó ẹ ní nǹkan míì tó yẹ kẹ́ máa ṣèjọ́sìn fún ghairuhu àfòun nìkan gbogbo ń tẹ́ ń ṣèjọ́sìn fún gbogbo wọn ni wọn lẹ́tọ̀ sí ìjọsìn yẹn àyàfi allah subhanahu wa ta'ala afọlá tàtàkù ó ń sọ fún wọn wípé ẹyí èèyàn mi ẹ wá páyọ̀ ọlọ́run ọba ẹ bẹ̀rù ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tó ti lọ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà nísìn wọn ní problem pẹ̀lú wípé ọlọ́run ọba ó ń bẹ àfẹni tí ó bá ti ṣorí ibú pátápátá nìkan ni ó sọ wípé kò sọlọ bí karl marx àti àwọn tí wọ́n bá ń kó ìròrí rẹ̀ jẹ́ wọ́n á ní kò sọ lọ́hùn ayé tá à ń bẹ́ ń bẹ́ yìí ó kàn wá bàmíà coincidence ni kò ń ṣe pé èèyàn kan ló da bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan kan ló da ó kàn wá bàmíà coincidence ni bó tiẹ̀ jẹ́ pé léyìí lọ́dọ̀ gbogbo onílàákàyè nǹkan tí ò bá làákàyè mọ̀ ni nǹkan lè jábọ́ lọ́wọ́ mi mistakenly kó fọ́ àbí kí nǹkan jábọ́ lu gíláàsì mọ́ṣáláṣí ta wà yìí lápèjúwe kí gíláàsì fọ́ ṣùgbọ́n tá bá rí i pé wọ́n fíksì ẹ̀ padà definitely èèyàn kan ló fíksì ẹ̀ a ní pé sọ wípé kí ni ó wà fixed by mere coincidence ayé yìí bó ṣe rí òṣùpá ń bẹ́ńbẹ́ ìràwọ̀ ń bẹ́ńbẹ́ gbogbo nǹkan lọ smoothly èèyàn kó wọn ní bàmíà coincidence ni a mọ̀ pé eléyìí ìsọkúsọ ọ̀rọ̀ ni so ló fi jẹ́ pé àwọn míì ni wọ́n gbà wípé páwà kan ló dá ló ṣe nǹkan yìí ṣùgbọ́n àti gbà pé ọlọ́wọ́n ọba allah òun ló dá táwọn ó ṣe jọ́sìn fún ibi tí pírọ́blẹ́mù wọn wà nìyẹn àwọn kẹfẹ́rí mẹ́kà ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ lọ́wọ́ wàlá insa altahum man khalaqahum ìdí anábì tó bá bèèrè lọ pé ta ló dá wọn lẹ́yàkúlú náà lọ wọn ní allah ló dá wọn wọ́n lẹ́yìn sàáltẹ́ man khalaqa samáwá ti wọ́n áwùdọ̀ wà sàkàrà sẹ́mùsọ̀ wọ́n kàmẹ́rù lẹ́yàkúlú náà lọ tó bá bèèrè lọ pé ta ló dá sánmà àtilẹ̀ òṣùpá àti òrù ta ló tẹ lórí bá fún yín wọn ní allah ni gẹ́gẹ́ bí a àwọn àyà yìí fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà abúlá abujal àti gbogbo àwọn ìwọ̀n so àwọn ní ìṣe ẹbọ wọn pẹ̀lú ọlọ́run ọba ìwórogún pẹ̀lú ọlọ́run ọba tí wọn ó tún fúyẹ́ in comparison to ìwórogún pẹ̀lú ọlọ́run ọba karl marx àti gbogbo àwọn tó bá nírú yẹ tọ́ra àwọn yẹn ti ẹ̀ sọ pé kí ni kò sí tó ń jọ ọlọ́run ni ẹni tó lọ́lọ́run ń bẹ ṣùgbọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ìyá títí ẹ̀ yóò tún fúyẹ́ ju ìyẹn tó ní kò sọ ọlọ́run lọ ẹni tó sọ wípé ọlọ́run ọba ó ń bẹ òun dẹ̀ ló tún dá ayé ó fúyẹ́ ju ìyẹn ẹni tó sọ wípé ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n ọlọ́run kọ́ ló dá ayé ẹni tó wá ní ọlọ́run ọba ń bẹ òun ló dá ayé ló dá gbogbo nǹkan ṣùgbọ́n òun ò ní máa ṣèjọ́sìn fún òun nìkan òun ó máa ṣèjọ́sìn fún nǹkan púpọ̀ eléyìí ni kéèsì ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ láti àsìkò ànábì nuh alayhi salatu wa salam títí di òní wọ́n gbà pé ọlọ́run ọba ló dáyé òun ló dá gbogbo nǹkan ṣùgbọ́n àwọn ò ní máa ṣèjọ́sìn fóun nìkan àwọn máa ké pé nǹkan míì àwọn máa gúnran fún nǹkan míì wọ́n máa jẹ́jẹ́ fún nǹkan míì eléyìí ni kéèsì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí ni kéèsì àwọn kẹfẹ́rí àsìkò anábíwá muhammad sallallahu alayhi wa sallam sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní òun sọ fún wọn pé afala tattakun ẹ ṣe páyọ̀ ọlọ́wọ́ bá ẹ̀yin náà lẹ acknowledge pé ọlọ́run ọba ló da yín ló ń ṣèjẹ́ mú fún yín ló ń rọ̀jò kalẹ̀ láti sánmọ̀ òun ló ní kórun máa yọ òun ló ní kó máa wọ̀ òun ló ní kó ṣùpá máa yọ kó máa wọ̀ àwọn ìràwọ̀ òun ló ń ṣètò gbogbo ẹ̀ ìgbà tẹ́ ti acknowledge eléyìí òun nìkan ló yẹ kẹ́ ẹ máa ké pé tẹ́ ẹ bá ń bẹ nù nira òun nìkan ló yẹ kẹ́ ẹ máa ké pé ńgbà tẹ́ ẹ bá ń bẹ nù dẹ̀kùn òun nìkan ló yẹ kẹ́ ẹ máa gúnran fún òun nìkan ló yẹ kẹ́ ẹ máa jẹ́jẹ́ fún kẹ́ ẹ máa gbára lé ẹ gbọ́dọ̀ máa ṣàwọn nǹkan tó bá payín láṣẹ ní tó bá ní ẹ jìnà sí ẹ máa jìnà sí ìtọ́lọ̀ bá ní ó ṣe má máa fi àṣà ìlú kan gbá dànù àbí nǹkan táwọn bàbá kan ṣe kó máa fi gbá dànù mú rẹ wálẹ̀ níwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yẹpẹrẹ ara rẹ gbà ẹni tó ní àṣẹ òun náà ló ń pẹ́ láṣẹ gẹ́gẹ́ bí àwọn ayata ti kà fúnra ọlọ́pọ̀lọpọ̀ gbà iná makana kawlẹ̀ mini na ìdádùrú ilàláhi wa rọ́sùlẹ̀ lè yà kúmọ̀ bẹ́yìn náà hùm àyàkúrú sami na wà tọ́ìnà ẹni tó bá jẹ́ mú mi ní anytime tán bá pè anytime tán bá pè lọ síbi ọ̀rọ̀ ọlọ́run iṣu tá ń fa yìí iṣu tá ń sọ̀rọ̀ ń pẹ́ yìí tí ọlọ́run ọba sọ ń pẹ́ yìí ní tí anábì sọ ń pẹ́ yìí àyàkúrú sami na wà tọ́ìnà kan láti gbọ́ adẹ̀ṣetán àti tẹ̀lé wọ́n wúlá ikọ̀ wòlmúfìlì hùn àwọn tí ó jèrè nìyẹn ṣùgbọ́n ẹni tó ṣe pé ó gbọ́kànlá ọlọ́wọ́ wa sọ báyìí wọ́n ṣí fún orí àfa àti rí ṣùgbọ́n nílẹ̀ tiwa ń bí bá a ṣe máa ń ṣe ni àwọn bàbá àti tiwa máa ṣe máa ń ṣe lélẹ́yìí kọ́nà ọba kó ṣàánú wa ń bí ìjọra ẹni lójú ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ a ní báwọn bàbá tiwa ṣe ń ṣe nìyí ṣé bàbá wa ló dá wa ní àbí ọlọ́run bá ló dá wa àti bàbá wa ẹlòmíà ní àfáà mo ti gbọ́ gbogbo tẹ́ ń sọ ṣùgbọ́n ìtẹ́mi sì fẹ́ ṣe lélẹ́yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìrí ọlọ́run ọba fín ni mumi ní tó bá ti rí ipe ọlọ́run ọba sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ sọlọ́lọ́ asálàm an kúrò sọ̀rọ̀ ìnà wọ́n láti gbọ́ wọ́n àtọ́ ìnà aṣetán àti tẹ̀lé wa ula ika umul muflihun àwọn àfẹ́sìn àbáwọn àfọ ìlédè lárúbáwá wọn máa pe kinní kan ní hasru òun náà ní ká restricting kan síbi kan tán àwọn tí ó jèrè dà wa ula ika umul muflihun àwọn tí ó jèrè ni sọ tó ṣe yípo máa ń kwẹ́sọ̀nù ọ̀rọ̀ ọlọ́run ọba àbí àṣẹ ọlọ́run ọba kò wáyé tọ́lọ́ máa sọ fún wa pé ká ṣe irú nǹkan báyìí irú èèyàn bẹ́ẹ̀ kò lè máa bẹ́ lára àwọn tí ó jèrè torí ibilis ó kwẹ́sàn ọlọ́run ọba ni ọlọ́run ọba ní dúdú lè ádámà ó ní ẹ̀tẹ̀ fún ádámà ọlọ́run ọba ló pàṣẹ rẹ̀ ó ní ọlọ́run ọba asdúdú liman khalaqtatina ọlọ́run ọba tara yẹpẹ ló ti dẹ́ni kéèmí mọ forí balẹ̀ fẹni tí ó dẹ́ látara yẹpẹ ibi tó ti ṣorí ibú wájú ọlọ́run ọba náà ni kọ́lọ́run ọba kó ṣàánú wa àwa àmọye irú gbólóhùn yìí tí ẹlòmíì ti sọ wọ́n á ṣí fún báyìí ayé alukurani tó kílẹ̀ yóò ní àfa ẹ̀mọ́ sọ ẹ̀mọ́ báwo ṣe ṣe tiwa ni ìbílísì sórí ibú látara kíní àásùdúdú lè máa ń kọ́lá tàtìínà ṣé máa forí balẹ̀ fẹ́ni tó dá látara yẹpẹ̀ ọlọ́wọ́ bá ní fọ́kúròjì mí ní àfa iná karojim kúrò nú ọgbà yìí ó ti di ẹni ẹ̀kọ́ ó ti di ẹni ègbé látara rẹ̀ ẹ̀wá mọ iye báwo èèyàn ṣe máa fi àṣẹ ọlọ́wọ́ ọba tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n máa fi ṣeré lórúkọ pé àwọn ń dìfẹ́ǹdì àṣà lórúkọ pé àwọn ń dìfẹ́ǹdì táwọn bá wọn bàbá àwọn lórí rẹ̀ tó jẹ́ pé agbọ́rọ̀ ronú dáadáa ká mọ ibi tá à ń bẹ ká mọ pò wá wájú ọlọ́wọ́ bá a jẹ́ kankan wájú ọlọ́wọ́ bá ju ẹrú lásán lọ agbọ́rọ̀ yẹpẹrẹ ara wa pátápátá kódà tó o máa ń kó sí àwọn ẹ̀ṣẹ̀ tó ń ta tako àṣẹ ọlọ́wọ́n ba pẹ̀lú ìṣe rẹ̀ ń gbà míì máa banújẹ́ lórí ẹ̀ mọ́jẹ́ni tó tún máa yọ̀ lórí àwọn nǹkan tó ń ṣe lẹ́ṣẹ̀ ìmọ̀ yọ̀ lórí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ló ń gan fún rẹ̀ ẹni tó bá kú sí àwọn nǹkan tí ọlọ́wọ́n bá ní kó wọ́n ṣe kó banújẹ́ lórí ẹ̀ kó lè gbìyànjú àti túbọ̀ kúrò ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ká tún máa ń yẹgàn pẹ̀lú ẹ̀ ká tún máa ṣakọ ká tún máa fọwọ́ gbáyà eléyìí rí ọlọ́wọ́ bá subhana wa ta'ala fi ni sọ àwọn anábì ọlọ́wọ́ bá èyí tí gbogbo wọn sọ fún àwọn èèyàn ni ọ̀rọ̀bódọ́lá ẹ̀sìn allah lára ìbádà òun dẹ̀ ni pé tí ọlọ́wọ́ bá pàṣẹ fún wa ká tẹ̀ láṣẹ rẹ̀ kí tó bá kọ̀ fún wa ká kúrò mbẹ́ táwa ní ká define tán pé ní ìbádà òun náà ni imtisalu awamirillah wajtinabu nawaihi ìtọ́lọ́run bá sọ fún wa ká ṣe ká ṣe ìtọ́ bá ní ká jìnà sí ká jìnà sí ẹbọ ni o tẹ́tẹ́ títa ni ọtí mímu ni rìbá gbígbà ni bíráìbù gbígbà ni gbogbo tí ọlọ́run bá kọ̀ fún wa ká jìnà sí ká jìnà sí zina ṣíṣe ìtọ́ bá rẹ̀ pa á láṣẹ ká ṣe ìmọ̀lọ́mọba lọ́kàn ṣoṣo irun kíkí ni zaka yíyọ ni àwẹ̀ gbígbà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àkótọ́lọ́run bá pa á ká mú ṣe eléyìí là ń pè ní ìbáàdà ká má fi ọpọlọ ká má fi gbá àṣẹ ọlọ́run ọba dànù ká má fi ipe à ń dìfẹ́ǹdì àwọn bàbá wa ká má fi máa takò àṣẹ ọlọ́run ọba àbí fi máa rọ́lu àwọn nǹkan tí ọlọ́run ọba tó ti kọ̀ fún wa afala tatakun ẹ̀páyọ̀ ọlọ́run ọba ẹ ti acknowledge pé òun ló dá yín ló ṣe jẹ ẹ̀mú fún yín ṣé ń tẹ́ ẹ fi wá dúpẹ́ fún ọlọ́run ọba òun náà ni pé kẹ́ ẹ máa takò àṣẹ ọlọ́run ọba òun ni kẹ́ ẹ máa ṣe ìdákejì tó bá ní ẹ ṣe àbí tó bá ní ẹjìnà sí kẹmọ rọ́lù wọ́kọ́lá ìmọ́láwó mi nǹkan omi yìí alẹ́dínà káfọ́rù ọlọ́run ní àwọn tí wọ́n rí jájẹ tán bẹ nípò nínú ìjọ anabi tá n sọ yìí ìyẹn anabi hoj alayhi salatu salam wọ́n wá ní wàkàndàbù wílé kọ́ ilẹ̀ àkírà àwọn tó ṣe wípé wọn nígbàgbọ́ nú ọjọ́ ń gbé ní alkiyama wà àtàràfúnáhùn fi láyà ti dúníà àwọn tó ṣe pé àdá ọlá àti ìgbádùn àdàálù wọn ládàálù wọn láyé ń bí àníkan máa gbádùn ọlọ́run ni wọ́n wá sọ pé máàdà ìlà àbáṣẹrù mẹsìlókò ẹ̀yìn èèyàn ẹ̀fọ́rabalẹ̀ ẹni tó ń bá yín sọ̀rọ̀ yìí kí ló special ń pa ìyẹn bí tí náà ni kọ́lọ́mbà kó ṣàánú wa lára nǹkan tó máa jẹ́ kí ẹ̀yà yàkúyà jù oní change mọ̀ bẹ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́lómi bá tálíkà ẹ lè máa rinú mọ́ṣáláṣí láàárọ̀ lọ́sàn lálẹ́ ó lè máa gbá mọ́ṣáláṣí gan ṣùgbọ́n jẹ́ kí chéyìn ìdí ẹyọ sọ́wọ́ ẹ yóò dẹni tó ṣe pé yóò jìnà sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi jẹ́ pé oore ńláńlá òun ni kéèyàn ní owó lọ́wọ́ kó ní iyì kó nípò ó tún wá ní tó ṣe pé yóò dùn ní mọ́ ìsìn ọba subhanahu wa ta'ala oore ńláńlá ni òní fi wákàtí márùn-ún jáfara yóò mọ̀ sin lọ́run gbogbo gbà yóò tún dìde lóru yóò yẹn náfìlà yóò mọ ka alukur'an kareem yóò mọ jìnà sí nǹkan tí ọlọ́wọ́ bá ní kó jìnà sí àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ní kó mọ ṣe yóò mọ ṣe wàláyé olóran ńlá ni irú èèyàn bẹ́ẹ̀ ó ti ṣe kí okò ọlọ́wọ́ bá nífa ìgbádùn ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ ó tún wá rí ṣáàlì àmọ̀ ṣe torí pé nǹkan tó pọ̀ jù òun ni pé ẹni tí ìgbádùn ayé tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní owó ó kọ́lé ó ní mọ́tò ó ní gbogbo ẹ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ alkiyama fún tẹ́ ń sọ̀rọ̀ aljanna fún a máa wò pé aljanna wo tún ni ìta ń gbádùn láyé yìí làákàyè ò ní lọ síbi wípé ìjọ kan náà ni wọ́n bò wọ́n mọ́lẹ̀ ìjọ kan ni wọ́n jó òun sínú kòtò làákàyè ò ní lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni pé yóò máa gbádùn yẹn lọ gbére náà ni ìrú ẹ̀ ló ṣẹlẹ̀ sí kọrún tó ṣe kọ́ńkọ́ <coughs> débi wípé ó fojú kéré anabi musa alayhisalatu wasalam irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí firaun irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí namurud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn tí wọ́n ní ipò àmọ́ lówó àmọ́ lọ́lá wọn ń sábà fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn anabi tí ọlọ́run bá gbé dìde láàrin wọn wọn a máa yẹpẹrẹ wọn ni bẹ́ẹ̀ náà lẹni tó lówó ní àsìkò tiwa yìí náà àwọn àfẹ́ǹsì tán bá ń so òdodo fún wọn wọn a máa yẹpẹrẹ wọn àfẹ́ǹtọ́lọ́ bá ṣàánú wọn lókù ló fi jẹ́ pé àwọn àfẹ́ǹsì àwọn náà gbọ́dọ̀ fira wọn sí ipò tí ọlọ́wọ́n bá fi wọ́n sí má yẹpẹrẹ rẹ níwájú ọba kan àbí olówó kan má lè tó ń bẹ lọ́wọ́ olówó kan àbí tó ń bẹ lọ́wọ́ ọba kan torí kó má fi ipasẹ̀ tiẹ̀ fi yẹpẹrẹ sí fi yẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala àwọn anábì ọlọ́wọ́n ọba wọn a máa sọ fáwọn èèyàn wa wípé àwọn ò fẹ́ owó kan lọ́dọ̀ yìí níta ń pè yìí sí dáadáa náà ni ọlọ́wọ́n ọba ni wọ́n kọ́ ọlẹ́lẹ́ mẹ́lá òbí nǹkan omi yìí àwọn tí wọ́n rí jájẹ tí wọ́n lówó tán nípò tán lọ́lá nú ìjọ rẹ̀ alẹ́dínà káfàrú tán jẹ́ kéfèrè ọ̀kadà wíwílẹ̀ àkírá tó ṣe wípé wọ́n pè ní rọ́yí pé nǹkan kan bẹ tí wọ́n ń pè ní ọjọ́ ń gbéǹde alkiyama wa atarafna filhayati dunia àwọn ọlọ́wọ́n ọba adọ́lábò wọn láyé ń bí wọ́n wá ní ma ààdà ilà bẹ́ṣọ́rù mithlukum ẹni tó ń bá yín sọ̀rọ̀ ẹ má lísìn sí èèyàn bí títí náà ni yíyá mímà àtàkùlónà mínú ṣe bí nǹkan kan rẹ̀ jọ ń jẹ wàyẹ̀ ṣọ́rọ̀ mímà tẹ́ṣọ́rọ̀ bò ní ìkankan náà lẹ́jọ́ mu ẹlòmí àwọn òpé torí pé bí òun ti já afá òun ò gbọ́dọ̀ nájà mọ́ àbówó ò gbọ́dọ̀ máa jẹun máa jẹ ilé àbí máa mu ilé rárá àwọn anábì ọlọ́wọ́n ọba èèyàn bíi titiwa náà ni wọ́n ń tòótọ́ kó lè nàmà anabasharu mithlukum ọlọ́run sọ fún wọn wípé èèyàn bíi titi ni mo jẹ́ yóò hà ìláyà ìyàtọ̀ tó ń bẹ láàrin mi àti ni pé ọlọ́wọ́n ọba fún mi wáyé annama ìlà ọkùnrin ìlà ọ̀nà wáhíjì ipe ọba tó yẹ kẹ́ ẹ máa ṣèjọ́sìn fún tó yẹ kẹ́ ẹ máa ṣèjọ́sìn fún ìlàhùn wahid ẹyọ kan ṣoṣo náà ni ìyàtọ̀ tó ń bẹ láàrin mi àti inú sọ anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam a lọ nǹkan lọ́jà káfa awo pé òun máa lọ sọ́jà mọ́ àmọ́ òun gbọ́dọ̀ máa ṣe léyìí àmọ́ òun gbọ́dọ̀ máa ṣe léyìí lókun gbàdé wa ti kí ṣe nǹkan haram àwọn anábẹ́wà ọlọ́wọ́ bá wọ́n lọ sọ́jà wọ́n rajà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tọ́mọ ènìyàn ń ṣe làwọn olówó yìí fẹ́ lò against àwọn ànábì ọlọ́wọ́n bá ìpele tó ń pè é lánàbì èèyàn bíi tí yíyàn ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ń jẹ nǹkan náà ni ẹjọ́ ń mu nǹkan náà ni lára nǹkan tó sọ pa ànábì wa muhammad sallallahu alaihi wa sallam pé àkíló ń ṣe ànábì eléyìí tó ṣe pé yẹm ṣe fi aswak àjọ ń nájà kan náà ni ó rẹ̀ lóhun ànábì ọlọ́wọ́n bá so àwọn fẹ́ kó ṣe pẹ́ni tí ó bá jáná bí ọlọ́wọ́ ọba kó jẹ́ mọ̀láíkà ṣùgbọ́n ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ò ṣe é bẹ́ẹ̀ ànábì ọlọ́wọ́ ọba ìkankan náà ni ẹ̀ẹ́jọ jẹ́ nípa àjẹ́ èèyàn in fact yóò jẹ́ ọmọ ìlú yín gan eléyìí lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ṣe ó kéré jù ẹ̀ẹ́jọ jẹ́ èèyàn ẹ̀ẹ́dẹ̀jọ ọmọ nájà ẹ̀ẹ́jọ ọmọ jẹ̀ǹkan náà òun náà níyàwó bẹ́ẹ̀ náà ṣe níyàwó òun ló bímọ bẹ́yìn náà ṣe ń bímọ yóò tọmọ bẹ́yìn náà ṣe ń tọmọ ṣùgbọ́n yìí táwọn ò fi appreciate yẹn wọ́n lo nǹkan yẹn against àwọn ànábì ọ̀rẹ́ wọn bá ní wọ́n ní ẹmọ́dé kó tàn yín èèyàn bíi titi ń lélẹ́ yìí náà irun tẹ́ ń jẹ lòun náà ń jẹ irun tẹ́ mu lòun náà mu wàlẹ́yìn apá àtúnbáṣọ́ra mislakum ẹ̀yìn èèyàn tẹ́ bá lọ tẹ̀lé yẹn ẹgbẹ́ yín innakum idan la khasirun ẹ ti ṣòfò ẹ ti lùzẹ nílàka ènìyàn tẹ bá ń tẹ̀lé yẹn gbẹ̀yìn ṣùgbọ́n ṣó pọ́síbù kéèyàn máa bẹ lórí ilẹ̀ kó mọ́ tẹ̀lé nǹkan kan ìsìlá kó tẹ̀lé ìfẹ́nu rẹ̀ ntí ọpọlọ rẹ̀ bá ń sọ fún yóò máa tẹ̀lé ẹnìyẹn ló fi sọnù jù ẹni tó ń tẹ̀lé ọpọlọ rẹ̀ àbí ntí ṣọ ìtọ́n tó ń kó sí lọ́pọlọ òun ló fi sọnù jù. ẹlòmíì dẹ̀ ní èyí ẹgbẹ́ rẹ̀ náà ni ó mọ tẹ̀lé bẹ́ẹ̀ lẹni tó ń tẹ̀lé yìí ẹni tí ọlọ́wọ́ bá subhana wa ta'ala tí ó ránṣẹ́ ni ló fi jẹ́ pé kò pọ́síbù ká má tẹ̀lé nkankan ìsílẹ̀ ká má tẹ̀lé ọpọlọ wa àbí ká má tẹ̀lé yẹn ẹgbẹ́ wa àbí ká tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá wa ta'ala ẹni tó gbọ́n òun lẹni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhana wa ta'ala tó ń tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n ẹni tó ń tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ ọlọ́run ọba subhana wa ta'ala ó ná àwọn tó fi sọnù jù nìyẹn bẹ́ẹ̀ lẹni tó ń tẹ̀lé ẹ̀yìn èèyàn ẹgbẹ́ rẹ̀ tí òun ṣe òjíṣẹ́ ọlọ́run ọba mùsùlùmí ó gbọ́ rírẹ̀ lẹni tó ṣe wípé ọlọ́run ọba ṣàpọ̀nlé òun kò gbọ́ ọ̀rí ẹlẹ́ni tó ṣe wípé ìfirántí complex ó máa dà láàmú yóò rẹni tí ó ń ṣe mùsùlùmí yóò máa gbọ̀n fún kí ló ń gbọ̀n fún fún ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ló dá ló dá wọn náà ìgbà tó bá ti juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ó tún gbọ́dọ̀ mọ́ gbọ̀n tẹ̀lé èèyàn kan lẹ́yìn mọ́ láyìn ṣànábí ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala kama àti ìsọ ìgbọ̀ntẹ̀lẹ́ni tí ó kì í ṣe mùsùlùmí lẹ́yìn sọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wọ́n ń sọ fún àwọn èèyàn wọn wàlá in àtọ́ àtún báṣára mithlakum tẹ́bà lọ tẹ̀lé yẹn ẹgbẹ́ yín ìnákùn ìdánlá khasrun ẹ ti ṣòfò so wọ́n ń lo gbólóhùn wípé báṣára mithlakum èèyàn bíi ti ń fún àwọn ànábì ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni èèyàn bíi ti wọ́n ni ṣùgbọ́n yàtọ̀ ń bẹ ọlọ́wọ́n ọba rán àwọn ànábì yẹn sí àwọn èèyàn ṣùgbọ́n èyí tẹ́ fẹ́ káwọn èèyàn tẹ̀lé ọ̀rọ̀ titi yín ẹ̀yìn báwọn èèyàn sọ̀rọ̀ ń sin wípé ká má tẹ̀lé àwọn ànábì yẹn bóò ni tàyín ṣe jẹ́ ẹ̀yin ò ṣe bá sára mithlakum ṣèbí gbólóhùn bá sára mithlakum tẹ́ ń lò nípa àwọn ànábì ọlọ́wọ́n ọba ó wà applicable sẹ́yìn náà tẹ bá tẹ̀lé yín ẹgbẹ́ yín ṣèbí yín ẹgbẹ́ wọn lẹ́yìn náà jẹ́

so kọ́lọ́ ọba subhana wa ta'ala kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ alomi ò kì í ṣe làákàyè dáadáa wọn ń ronú dáadáa níṣẹ́ lomi ó máa tako òfin islam yóò máa tako yóò máa oppose ẹ̀ náà àwọn òbí ṣùgbọ́n the same person ni ó ń tẹ̀lé òfin amẹ́ríkà gọ́gọ́ ni àwọn imported cultures latin america britain europe yóò máa tẹ̀lé gọ́gọ́ ni tó ṣe pé àwọn nǹkan ẹ̀ lè má takò ẹ̀sìn islam nú àwọn nǹkan ẹ̀ ṣùgbọ́n kàn ń ṣe nítorí pé nǹkan tán ṣe ni nísìnyí abárẹ́ni tó sokùn mọ́rùn ní nàìjíríà nígbà yẹn sì tó lòun dé táì bèè lọ́wọ́ rẹ̀ táì tó dé yìí sìn kí ni iṣẹ́ tó ń ṣe fún ẹ kò mọ iṣẹ́ tí táì ń ṣe ó kàn ń dé torí pé kí ni àwọn òyìnbó náà ń dé àwọn àṣàkáṣà tó ṣe wípé ìmí gan ó takò làákàyè táwọn èèyàn ó mọ̀ kọ́ ṣe hàn nísìn àwọn ọ̀dọ́ wọ́n ti kúndùn wípé kán wọ ṣòkòtò kan sínú wọ́n wá wọ jíǹsì àbí nǹkan yẹn ni wọ́n wá fà wálẹ̀ dáadáa tó yẹ pé ìtàn wọ̀ sínú yẹn òun lọ́mọ à ń ta kí ni ẹ̀kọ́ ta fẹ́ rí kọ́ níbi kò ṣe wípé ṣòkòtò tá a wọ̀ sínú tó jẹ́ short tá a wọ̀ sínú yẹn ká fa èyí tá lórí ká fa yẹn wálẹ̀ kí yòókù máa níta kí ni nǹkan tá a fẹ́ kọ́ ń bẹ̀ kò sí nǹkan tá a fẹ́ na òbí kan ò ní pe ọmọ rẹ̀ pé orílẹ̀-èdè tó ń ṣe yìí ó ni òbí kan ò ní pe torí pé kí ni nǹkan ni ṣùgbọ́n ọmọ rẹ̀ ó da jìlbáàbò borí ó ti dáràn èwo ni gbogbo eléyìí tó da borí ma mọ́ fi kíní dọ̀bẹ̀nu fún mi yóò mọ̀ ọmọ rẹ̀ yóò takò bẹ́ẹ̀ ni kò ní takò tó bá ṣe pé ní orúkọ àṣà ló fi ṣe nísìn àmọye àwọn ọ̀dọ́ mi tẹ́ ẹ bá rí ẹ̀rọ wípé onísúnà ni látara àrùngbọ̀ tó dá sí in fact ó lè jọ ọmọ ibo tí ó ń ṣe mùsùlùmí gan ó kàn máa ló ń láìkí ẹ̀ bẹ́ẹ̀ ni kó ń dárùn sí bẹ́ẹ̀ ni wọ́n tó pé rẹ mùsùlùmí òun takò ọmọ rẹ nítorí kó dárùn mọ́ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń ṣe mọ́rọ́mọ́ kan ní ìjẹta ọjẹ́ ẹ̀rin ni ó ló ń fẹ́ gbowó ilẹ̀ òun fẹ́ gbowó pé wọ́n ń kọ́ nǹkan bí mọ́ṣáláṣí ṣòkòtò rẹ̀ ń fò bẹ́ẹ̀ ló dárun wọ́n sí lára àwọn ọmọ ta àdúgbò dẹ̀ ni mo wá ń wo báyìí lọ́ọ̀kan mọ̀ ní subhanallah eléyìí ni ṣòkòtò rẹ̀ ń fò yìí sẹ́ni tó bá rí alálùsùn náà òun lè léyìí láìmọ̀ pé kí ni ògbóǹtarìgì ọmọ ta ni ṣùgbọ́n ó ṣe é ní orúkọ fashion ni in tó wà in vogue ni kò ń ṣe torí ẹ̀sìn ẹni tó bá wá ṣe nǹkan nítorí ẹ̀sìn làwátá jóbi àtúmọ̀ gbógun tì bẹ́ẹ̀ ni ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tó pa láṣẹ lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ àwọn bíbí yìí wọ́n á ní ẹ̀mọ́ tẹ̀lé ẹ̀yìn ẹgbẹ́ yìí tẹ́wọ́ tẹ́lé ẹ̀yìn ẹgbẹ́ yìí ni ẹ̀kan máa ṣòfò dànù ìwọ́ tó ń sọ̀rọ̀ fún wọn ní ìṣẹ́mọ̀ láìka ni wọ́n ni ẹranko ni wọ́n ọ̀rọ̀ tó ń sọ fún wọn yẹn nìkan bá gbà ṣé kò ń ṣọ̀rọ̀ èèyàn ẹgbẹ́ wọn ni wọ́n tẹ̀lé ṣùgbọ́n àwọn ànábí ọlọ́run ọba ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni so ló jẹ́ pé èèyàn tó ń bú wa nítorí pé à ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba má jẹ́ kí inferiority complex mú ẹ wà bold enough ní tó fẹ́ ṣe lẹ́sìn yìí tó bá ti ṣe yẹn òó ṣe ẹ̀sìn míì òun náà lẹni tó ń pè ẹ lọ síbi kan yín tó ń pè ẹ lọ síbẹ̀ ìwọ náà ṣe ìsìnlá kó ṣe tọlọ́wọ́n bá àbí kó ṣe tẹlómi ìkanu méjèèjì ni o ò lè mí o ò lè escape kanu méjèèjì tó o bá ṣe yẹn o ó ṣe fẹnu titi ẹ náà dàtí sí tí ọpọlọ ẹ bá ń sọ fún ẹ o mọ ṣe so bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó mọ bẹ ní orí ilẹ̀ tí ò ní ṣe nǹkan táwọn èèyàn kan pa láṣẹ àbí tí ò ní ṣe nǹkan tí ẹlòmí ìpàlàṣẹ kó pọ́síwù nísìn mo gbéra nísìn mo nẹ́mi tí mo ń lọ yìí ó free thinker ni mí àṣìyàn kan ò lè mọ dictate tí máa ṣe fún mi irọ́ mò ń pa ìjọ tí bá ti dé airport mbẹ ni ó ti dictate tí máa ṣe fún mi in fact tí n bá ti kó sínú mọ́tò mi sí tí mo ń lọ ni ó ti mọ dictate tí n bá dé ti sí bẹ́ẹ̀tì ni tí ẹyẹ eh, lásìmọ́ àbí kankan bá gbá mi mú wọ́n ṣe kíni wọ́n dictate tí máa ṣe fún mi máa comply lẹ́sẹ̀kẹsẹ̀ ó bá dé airport tó fẹ́ kúrò nílùú ẹ̀ ó comply pẹ̀lú òfin wọn ó ní nǹkan tó fi ìlì kó tó kúrò ó bá délùú tó ń lọ ó fi ìlì nǹkan ó túmọ̀ sí pé kíni òun juwọ́lẹ̀ fún àwọn èèyàn kẹ́kẹ́ control ẹ̀ ṣùgbọ́n ibi tá à ń sọ gangan ni pé kò juwọ́lẹ̀ fún èèyàn kẹ́kọ̀ọ́ control ẹ̀ ó dẹ̀ ní agbára àti mọ́ juwọ́lẹ̀ fún wọn kẹ́ kọ́ntró ẹ níbi nǹkan tó takùtọ̀ ọlọ́ọ̀ba ibi tí iṣu wa gangan ni ọlọ́ọ̀ba ní báyìí ni ó ṣe ṣe nǹkan ìyẹn ẹgbẹ́ rẹ ó ní ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni yẹn kò ní nǹkan kan tó lè fi ṣe fún ẹni kò lágbára àti pẹ́ kò threatening yẹn pẹ̀lú nǹkan kan wa ni a ní láti respect àwọn bàbá wa nìyẹn àwọn kìnìún wa nìyẹn òbí rẹ bó bá pẹ́ láṣẹ nǹkan tó takùtọ̀ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ni wọ́n ìṣe àdáka àlàtúṣìríkàbí màálẹ́sẹ̀lẹ́kàbí fọ́lá tó ti ọ̀ma ó gbọ́dọ̀ tẹ̀lé àwọn òbí rẹ̀ tó máa pẹ́ láṣẹ kó ṣẹbọ pẹ̀lú mi ọlọ́wọ́ bá anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam onílàtọ̀ àtà ilẹ̀ fi márùn-ún èèyàn máa ń tẹ̀lé èèyàn tó bá pa aláṣẹ nǹkan dáadáa ṣùgbọ́n tó bá pa aláṣẹ tó takotọ́ ọlọ́wọ́ bá a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ àfi tí nǹkan mi bá wà ń bẹ̀ lókù bí ó fẹ́ ó mi lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kàn bẹ̀rù pé ẹnìyẹn ó lè ètì ni ó lè ṣe tó bá ètì ẹ̀ kí ni ó wá ṣẹlẹ̀ tó ń bá ti éètì ẹni ìyẹn túmọ̀ sí pé ò lè aljanna wọ̀ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ó túmọ̀ sí pé aljanna sọ ṣe ni abada ní tí ó pọ̀síwò ni so ká dúró déédéé eléyìí ni tí àwọn ànábì ọlọ́wọ́ bá tí wọ́n pèpè sí so àwọn tí wọ́n ń sọ wípé ẹ̀ ń tẹ̀lé yẹn ẹgbẹ́ yín òkàndínkì yẹn ẹgbẹ́ ẹ̀ mọ̀ kọ̀ǹtúrò ẹ̀ ní tóun fẹ́ ṣe ni pé kóun mọ̀ kọ̀ǹtúrò rẹ̀ kò fẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọba control ẹ̀ ṣùgbọ́n fẹ́ kí ọ̀rọ̀ títí òun control ẹ̀ the same thing náà ni èyàn ẹgbẹ́ ẹ̀ náà ni nǹkan tí ó ń control òun náà èyàn bíi títí wa náà ni sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ń fún wa láwọn àpèjú èyí àtàwọn nǹkan tẹ́ ń sọ táwa náà lè bá a ká lè juwọ́ sẹ́lẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́lẹ́ ọba Subhana wa ta'ala ìtì abára wa sọ yín náà kọ́lọ́ ọba kó jẹ́ wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó ṣàbójúkúrò fún wa kó tún wa ṣe وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك náà alhamdulilah salatu salam ala rasulillah awaaj ẹni tí ó ṣe tàtú sára islam tako káṣerú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì lè ti ṣe ṣíwájú kí ẹ̀sìn tó yé àbí ṣíwájú kó tiẹ̀ tó gba islam afọláhu amasalaf ọlọ́wọ́ bá ṣàmójúkúrò fún èyí tó ti lọ so tún ṣe mí òun ni ètò kù ṣùgbọ́n èyí tó ti lọ yẹn ó ti lọ nìyẹn ọlọ́wọ́ bó ṣe àforíjì fún tóun náà bá ti ronúkúwàdà bóyá kò mọ̀ pé nǹkan yẹn nǹkan tí ọ̀dánù islam ní kó tó ṣe àbí kò tiẹ̀ ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ so yín tó lọ ó ti lọ nìyẹn so kó mọ̀ ṣe irú ẹ̀ mọ̀ náà lórí wípé oúnjẹ christmas oúnjẹ christmas ọmọ ya oúnjẹ mòlídìí náà bíi ni méjèèjì kò sí pèlè fún ẹ̀sìn anabi wa muhammad sallallahu alaihi wasallam kò sẹlẹbẹtì ọjọ́ òbí ẹ bẹ́ẹ̀ ni anabi isa alayhi salatu wasalam kò sẹlẹbẹtì ọjọ́ òbí rẹ in fact kò sẹni tó mọ ọjọ́ tí wọ́n bí anabi isa alayhi salatu wasalam kò sẹni tó mọ nínú gbogbo wọn ni kálukú kan mú àwọn oríṣiríṣi àbáwá ni sọjọ́ òbí ẹni tó fẹ́ sẹlẹbẹtì mi owó ọ̀rọ̀ mọ ọjọ́ tán bí so twenty fifth december kọ́nà bí anabi isa alayhi salatu wasalam so àwọn míì nú àwọn tí wọ́n jẹ́ coptic uh, christians bíyà bí ní egypt ethiopia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní syria kankan mọ́ra wọn àwọn january seven òun ló máa ń bọ́ sí lọ́dọ̀ títí wọn instead of eh, twenty uh, fifth december ni so ṣókí kò sẹ́ni tó mọ ọjọ́ bíi anabi isa alayhisalatu salam yẹ́wọ́ jẹ́ pé ọjọ́ bíi anabi sallallahu alayhi salam déètì tí wọ́n bí kò sẹ́ni tó mọ̀ eh, rọ̀bí awal ọjọ́ kejìlá ẹnu àwọn àfa okole lórí ẹ ẹnu àwọn onítàn okole lórí ẹ òkò lórí ẹ àwọn lọ́jọ́ kẹsàn-án ni àwọn lọ́jọ́ kẹjọ ni àwọn míì lọ́jọ́ kìnnì rọ̀bíùlà ni alhamdulilayi tó wáyé pààrọ̀ ẹ̀sìn wa tó yẹ ká mójútó ni ọlọ́wọ́n bó ti jẹ́ kí ni yóò clear sí wa ni so àìclear sí wa rẹ̀ ó túmọ̀ sí pé kí ni nǹkan yẹn ò kì í ṣe nǹkan tí ó pàtàkì nínú sọ di nǹkan tó pàtàkì nínú wọn àṣe tó jẹ́ ọjọ́ bí ànábi so gbogbo ẹni tó gbé wá lẹ́yìn nǹkan bí ọgọ́rùn-ún ọdún bí mẹ́ta lé àbí mẹ́fà àdádálẹ̀ ni wọ́n gbé wá so òun àti christmas nǹkan kan náà ni àwọn méjèèjì ó kàn yẹ pé ìyàtọ̀ tó ń bẹ láàrin wọn òun ni pé àwọn eléyìí ó láwọn ń celebrate ọjọ́ ọ̀bí ọmọ ọlọ́run àbí ọjọ́ ọ̀bí ọlọ́run nítorí lé kí yẹn wọ́ sí nìyẹn ṣùgbọ́n nípìnlẹ̀ ọjọ́ bí sẹlẹ̀bẹ̀tì ọjọ́ bí anabi isa alisalaam abanabi muhammad sallallahu alaihi wa sallam kò sí pìlẹ̀ fún ẹ̀sìn dẹ̀ ní tọ́lọ́wọ́n bá ti parí ni a lè ti bọ́nú ẹ̀sìn wa ètí ó kìí ṣe ara ẹ̀sìn wa ẹni tó ń sọ tó ń fi orúkọ tó ń pe anabi kan bí anabi isa ni àbí anabi mi tó lòun fi ń ṣàdúrà tó ipò ń képe eléyìí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala ni ẹni tó ń pè ní mùsùlùmí sìn torí muhammad wa ṣàánú mi muhammad mọ́ gbàgbé mi muhammad ṣe léyìí fún mi ẹlẹ́bọ ni kí ni ẹ̀rí ọlọ́run ọba ní balila fa'abud ọlọ́run ọba ni ó ṣe jọ́sìn fún anabi ọlọ́run ọba ń sọ yẹn fún ọlọ́run ọba ń sọ fún pé fàlà tẹ́jú ọ̀húnmá aláhi ìlànà àkàrà ó gbọ́dọ̀ pé kàmí papọ̀ mọ́ ọlọ́run ọba fàtàkù na mí nílùú mọ́àdàbín tó bá ṣe àfihàn jẹ́ tọ́lọ́run bá àdírẹ́sì àníṣọ́ aláṣọ pé tó wá fi lè pe nǹkan mí lẹ́yìn ọlọ́run òun ó fìyà jẹ́ ṣé èmi ni mo wá lè pe nǹkan mí lẹ́yìn ọlọ́run so kò make a difference ní ẹni tó ń pe jibrilu ìgbé jibrilu wá ṣe nǹkan báyìí fún mi jibrilu fún mi lọ́mọ jibrilu fún mi lówó kò sí yàtọ̀ láàrin ẹni tó ń pe jibrilu fún mi lówó àtẹni tó ń pe ọ̀ṣun òṣogbo tó ń tọrọ lọ àwọn méjèèjì ẹlẹ́bọ ni wọ́n fáìndì eléyìí ń pe ẹni ọlọ́run eléyìí ń pe ẹni tó ṣe wípé àrísọpẹ́ ni ọlọ́run ni ṣùgbọ́n ìjó alẹ́tọ̀ọ́ ipe ká mọ́ ẹ pe ẹni ọlọ́run ọba ní ààyè tó yẹ ká ti pe ọlọ́run ọba allah ẹni tó bá pe ẹni ọlọ́run ọba ní ààyè tó yẹ kó ti pe ọlọ́run ọba aláfa wọ mọ́ṣíríkùn káfíìn ẹlẹ́bọ ni torí pé nǹkan tí ọlọ́run ọba ní ìkórira fún jùlọ òní tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ ká pin láàrin òun àtẹ̀dá rẹ̀ kò sí ti ọlọ́run ọba ètì tó ní tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ká máa pin láàrin òun àti ẹ̀dá rẹ̀ ọlọ́run ọba ní ìkórira fún so eléyìí kò jẹ́ bí ó ṣe jẹ́ wàláwàá subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha kí ọlọ́run bá kí ó wo náàmì ìyàtọ̀ bẹ láàrin ọlọ́run ọba ìwọ̀ ló fún ànábì ayub lálàáfíà fún bá ń fún aláàárẹ̀ mi lálàáfíà eléyìí kò nǹkan tó burú bẹ́ẹ̀ níta ń ṣe ni pé à ń kọ̀m̀pìẹ̀ nǹkan pé irú ọlọ́run bá tó ṣe báyìí báyìí ṣe báyìí báyìí fún èmi náà irú ọlọ́run bá wo ló fún lágbájá ní owó fún èmi náà lówó kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọlọ́run bá náà la ṣe ń ké pè kò sí nǹkan tí ó burú ṣùgbọ́n ká ní ọlọ́run wọlá anabi ayuba ọlọ́run wọlá anabi suleimana èyí òun kò sí pélé fún un bídíà ni àdáadáalẹ̀ ni kò sínú àdúrà níbi wa muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sábẹ́ Kani ní kí ọlọ́run wọlé èèyàn kan ṣe nǹkan fáwọn ṣùgbọ́n a lè sọ pé ọlọ́run ọba ìwọ ló ṣe báyìí fún lágbájá ṣe fún èmi náà àníkọ́lọ̀ wọlá rẹ̀ àníkọ́lọ̀ ṣe é fún wa torí pé wọ́n ló ṣe báyìí fún lágbájá náà ó túmọ̀ sí pé wọ́n tó ṣe lágbáyà oní ìkápá àti ṣe fẹ́mi náà ṣùgbọ́n ọlọ́run wọlá kínní nù ọlá yẹn ni àwakọ́lá fi tọrọ lọ́sọ̀ká bẹ ọlọ́run ọba direct pé kó ṣe nǹkan fún wa sọ kò jẹ́ bí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك